أعوذ بالله من الشيطان الرجيم كل طعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه أعوذ بالله من الشيطان الرجيم كل الطعام كان Thank you. dúpẹ́ fún ọlọ́run ilé tí ó tún fi àánú rẹ̀ ó fi dá wa padà sí ìjókòó wa ilé rẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún ọdún àti ọdún méjìdín ní ogójì ìjọ tàbí sọlọmọ àlùsọlọsì. السلام عليكم ورحمة الله وبركاته nítàsíwájú nínú tafsiri surati Ali Imran eléyìí tí a ń aya tí a fi gbé lónìí òun náà ní aya kẹtàléní àádọ́rùn ninety three eléyìí ní ti pẹ̀lú àwọn ìbéèrè táwọn Yahudi ṣe lọ́dọ̀ àgbẹ̀bí Muhammad sallallahu alayhi wa sallam. الإمام أحمد رحمه الله lọ́dọ̀ abdullahi ibn abbas wọ́n ní àwọn jàmáà kan nínú àwọn jù wọ́n lọ bá tẹ̀lé. àwọn jàmáà kan náà àwọn jù wọ́n lọ bá tẹ̀lé sallallahu alaihi wasallam. wọ́n wá sọ fún àtẹ́bí wípé ó lè hadith sọ fún wa nípa àwọn ìṣesí kan aluka àdìgbòdì tá a ṣe béèrè nípa rẹ̀ báyìí tá a jẹ tó ṣe pé àwọn nǹkan tá a máa bí ẹ léèrè ọsẹni tó lè bọ ọjà nẹbi Ọlọ́run lọ wọn yẹ fún nẹbi Ọlọ́run bí ẹ lóòótọ́ yẹ kó lè dáhùn ẹ náà alẹ́bí sọ́dọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àlọ́ sọ́lá ọwọ́ àdì ẹbí mi léèrè ohun tẹ́ ẹ bá fẹ́. ṣùgbọ́n ẹ fún mi ní àlùkáwà ní ọlọ́run. wọ́n irú àlùkáwà ní ti àkókò gbà lórí àwọn ọmọ ẹ̀ alali islam kila luka wà nínú òun ni pé ìbéèrè tẹ́fẹ́ tí mo bá ti sọ nǹkan náà fún yín tẹ́ẹ̀sì mọ̀ kó dodo ní nǹkan yẹn pé bó ṣe rí náà nìyẹn ẹ tẹ̀lé mi lórí islam tí mo wà lórí ọ̀. àwọn náà bá dáwọ́ ni àkólé ìsìlámù a máa gba ìsìlámù láti wá ti dáwọ́ lóhùn béèrè dání. lẹ́yìn ìgbà yẹn àlẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ àtọ̀ fún ọgbẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ béèrè ohun tó bá wù yín gbà yẹn. قالوا أخبرنا أن أتبع من خلال أخبرنا أي wọ́n ní wàá fún wa nírò nípa àwọn ìṣesí mẹ́rin kan fún wa nírò oúnjẹ wo làwọn ní ìsirahílù ti léwọ̀ fún rẹ̀. wàkẹ́fà mọ́ọ̀lù mọ́ọ̀lù àti wàmọ́ọ̀lù mọ́ọ̀lù rọ́jù. omi ti jáde lára obìnrin àti tọkùnrin bóòlù lè rí. wàkẹ́fà yẹ ó ti máa di akọ. omi yẹn tí ó da tí ọ! وأخبرنا كيف هذا النبي الأمي في النوم. bákan náà kó tó ka òótọ́ ha tí o kọ yẹn. káyìfà bó o náà. yẹn tó àwọn ìyẹn ni pé àwọn alátìlẹyìn rẹ̀ náà wọn mọ̀lá ìkà. fàákọ̀dà àlẹ́yìn orí àhùdá láyìn àkọ́bárọ̀hún láyìn tàbí ọ̀hún. ẹ anábì sọlọ lọ́wọ́ àlọ́ sọ́lá ọwọ́ àgbà àlùkáwà ní lọ́wọ́ wọn yìí pé tóun bẹ́ẹ̀ ti lè fún wọn nírò wọ́n tẹ̀lé wọn. أنشدكم بالذي أنزل التوراة على موسى. ولا تصلى على بيبهم بعيد. بعيد. pẹ̀lú ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó sọ àtàwọn ọ̀kalẹ̀ ìyẹn bá jẹ̀bú láéláé tó sọ kalẹ̀ fàdébí musa alayhi salatu wa salam. هل تعلمون أن إسرائيل مرض مرضا شديدا؟ شيخ ابن إسرائيل أسي عيسى كانوا اللي فوقه وطال سقمه عيسى ريوا فيك فنذر لله نذر لا ينشق الله من سقمه ليحارمن أحب الشراب إليه ẹ wà hábàtọ̀ àrùn ilé ìgbà táìsẹ̀ yìí wá pẹ́ ọwọ́ àtìlérí fọlọ́ ìpè tọ́lọ́hùn bá ní kó wúwo sẹ̀ kó ń gbádùn dídí àìlera yẹn ewu níbu tóun ti fẹ́ sí ju òun dẹ́gbà máa ti lé wọ̀ oúnjẹ tóun ti fẹ́ sí ju lọ wọ́n á ti lé wọ̀. ẹrẹ tó wá fẹ́rẹ̀ jù àbójẹ tó fẹ́rẹ̀ jù ẹrẹ rà ni. ó ṣe é lè wọ̀ fúnra rẹ̀ ọ̀yà. ewu tó wá tó fífẹ́ sí jù láti máa mú jù òun náà ni wàhálà ara kò rí. ẹ̀rí a ọba ni a ọlọ́run kọ́ máa kò sì dáwọ́ lóko rẹ o. ọ̀yà. ọ̀kọ́lá àṣùdùkùn bìlẹ́dì bìláyì lẹ́dì lẹ́yìn láà ìnáwó alẹ́dì àǹtẹ̀lá sàwọ́tà àlàmúsà. ẹ rí bọ́lá débi sọ́kùnrin wa sáláwá tó a sọ abẹ́ lẹ́ẹ̀kejì pé mọ́ fọlọ́hùn bẹ̀ yé o ọlọ́hùn wo ọlọ́hùn tó fi kò sẹ́ni tọ́lẹ́tọ̀ sí lóòdù àfọwúyẹ náà tó yẹ kó náà lọ هل تعلمون أن ماء الرجل أبيض غليظ وأن سيفه níbi omi tí máa ń jáde lára ọkùnrin fúnfún lómi yẹn rẹ́lí yẹn ó sì kì í. àti pé omi sílẹ̀ tí máa ń jáde lára àwọn obìnrin tiwọn tí máa ń jáde lára obìnrin òun rí fẹ́fẹ́ bíi ìdílé ẹyin ó sì wẹ̀. فأي فأيهما على كان له الولد والشفع بإذن الله èyí tó bá wá ga jù nínú ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ti máa wá òun sì lọ́mọ máa jọ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́. على ما الرجل ما المرأة كان الذكر بإذن الله. tó bá já sí fún mi ọkùnrin ló borí omi tó kéré tọmọ yóò bá wá ọmọ jọ abẹ́ tọmọ yóò bá wa ọkùnrin náà jà pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ wa. tó bá yá tó bí obìnrin òun ló borí mọ́ àrùrọ̀jùlẹ̀ obìnrin tọkùnrin ajá tó tó tèrè ló máa máa jẹ́ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ lọ́mọ máa jẹ́. wọ́n lè kejì ilé máa wọlé wọ́n ti dìdáwó méjì dáhùn sọ́lá dìdáwó. kọ́ alẹ́bi sallallahu alaihi wasallam wọ́n wá ní ìwọ ọlọ́wọ́ jẹ́rìí sí àwọn náà láwọn ti jẹ́rìí o. أنشدكم بالذي أنزل التوراة على موسى. النبي صلى الله عليه وسلم يقول لك هذا قل بابا بيت نسي الله بيت ọlọ́run tó sọ àtàwọ̀rọ̀ kalẹ̀ ìyẹn mẹ́tẹ̀ẹ̀kú láéláé fàtẹ́bí musa àlejò sọlá tó sẹlẹ̀ هل تعلمون أن هذا النبي الأمي تنام عيناه ولا ينام قلبه؟ طبعا النبي يولي كاوتوبها يولي كو sẹ́yìn ọba bọ̀ ní pàtẹ́bí yẹn ojú rẹ̀ méjèèjì ní máa ń sùn ọkẹrin sùn. kọ́ọ̀lù mẹ́kọ́ọ̀lù àwọn ọmọ náà. wọ́n ní aláwọ̀ ọ̀dà wọ́n lọ́wọ́. Ah bẹ́ẹ̀ wà ló ṣe ní tòótọ́. àdébí sọlọ lọrọ sọlá lẹwà sọ yìí pé ọlọ́run ló ṣe àìsàn ọlọ́run dákun jẹ́rìí sí o o ti di mẹ́ta o. ọlọ́rọ̀ wa ta sọ ní pé tí wọ́n bẹ dáhùn sẹ́rẹ̀ ẹ tẹ̀lé mi. ọ̀yà. قالوا وأنت الآن فحدثنا من وليك من الملائكة فإن جاء نجامعك أو نفارقك. lẹ́yìn ìgbà yẹn wá ní ọ̀dà báyìí o wá sọ fún wa sani wàlíyù rẹ sani alátìlẹyìn rẹ náà màláíkà àlùmàláíkà òun náà làwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run nígbà tó bá ti mélé tó ti mí se léyìí wá ìjà ní ọkà ọdún fáre kọkà báyà àjọ kójọ àbátúkà. kọ́lá ìnà wàlíyà ìbéèrè. ìnà wàlíyà alùsàlámù ọ̀gbẹ́sọ̀ ní alátìlẹyìn mi ìbéèrè lòdì ọlọ́wọ́ wa gbà sẹ́ẹ̀dì kẹ́ẹ̀dì ni àbí kó ṣe pé jìbìlú ni ó jẹ́ wà níyù rẹ̀. ẹ̀wọ́n nígbà yẹn kọ́ ààbọ̀ ti kiri o ààyà o. ọ̀gá rẹ̀ làwọn ti ló wà àwọn yẹn wúlí ọ̀gá rẹ̀ gbáà ni wọ́n. wọ́n bá yẹ pé ẹni tó ti jìbìlú lọ́jọ́ wà níyù rẹ̀ ni lọ́jọ́ láti lẹ́yìn rẹ̀ ni. فعند ذلك قول الله تعالى الله الأصايا قال من كل من كان عدوا لجبريل ọlọ́run ní ẹni yìí wù tó bá ń bá sọ̀dà àlá ọlọ́run bá pẹ̀lú ọlọ́run lóun tẹ̀sí máa sọ kalẹ̀ rẹ̀ ní kan lọ́wọ́ kúkú wáyà yẹn kàdé kí máa kàdé ẹ̀jẹ̀ olùbẹ̀kẹ́ àdúgbò jìbìrì náà. فإنه نزل لصوت النفر الذي ما بجي بيلو صوتا ọlọ́run bá ọ sọ kalẹ̀ sẹ́mi rẹ̀ pẹ̀lú ọ̀dà rẹ̀. lẹ́ni tó ti pé yóò máa gbà lódodo ohun tí ń bẹ níwájú wọn.

كل طعام كان حلا لبني إسرائيل gbogbo jẹyẹyẹ ẹ̀tọ́ ló jẹ́ fún àwọn ọmọ Israel àyàtọ̀ tí Israel gẹ́gẹ́ alára tó ṣe léèwọ̀ fún rẹ̀ yẹ. ìyẹn ti wáyé ṣáájú ṣáájú kó tó di pé wọ́n sọ àtàwọ̀rọ̀ kí wọ́n tó sọ kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé àrùlámọ̀ dáníkà ẹ ó ṣe é léèwọ̀ fún ara rẹ̀. àǹtù nẹ́ńsálà àtàwọ̀rọ̀ kó tó di pa sọ àtàwọ̀rọ̀ ká tó sọ kalẹ̀. المفلس ولهذا السياق بعد ما تقدم مناسبتان. wọ́n lè ìpèkàtọ́ àwọn ọ̀rọ̀ tó bára wọn méjì kẹfẹ́ fún bídádé. وكم هو طبعا ومدي أن إسرائيل عليه السلام حرم أحب الأشياء التي وتركها لله قل إسرائيل يا يعقوب عليه الصلاة والسلام ó ṣeun tó nífẹ̀ẹ́ sí jù léèwọ̀ fún ara rẹ̀ ó dẹ̀ bá ti nítorí tọ́lọ́wọ́. وكان هذا سائغا في شريعتهم ìyẹn bá mú bẹ́ẹ̀ sí òfin rẹ̀ nínú ṣẹ̀ríà àtọ́nà òfin àkúrú. ọ̀làwù múnásàbà. ajá ti pé yàrá ìbámu ń bẹ ìbámu ń bẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tá a parí tàbí kí látàdé lè fi rọ́ àtà tó fi kò rí màá ọba ara wọn mu pé ẹ kò lè rí rere ẹ lè rí dáadáa ti ṣàlùjẹ́ náà títí ẹ fi náà hàn sẹ́ẹ̀fì lọ nínú nǹkan tó ṣe pẹ́ nífẹ̀ẹ́ sí pé ó bára ọmọ fàhánà. ẹ eléyìí ló dáa sí lókè lọ́dọ̀ tiwa ọ̀dọ̀ ẹ̀ ní sábùkì tó àjọ lọ. ìbẹ́wò sójú ọ̀nà ọlọ́run níbi títẹ̀lé tọ́lọ́run bá fàhánà nínú ohun bá nífẹ̀ẹ́ kọ́ sẹ́nu tó nífẹ̀ẹ́ sí nípa tọ́lọ́run tó sì gbádùn jùlọ gẹ́gẹ́ bọ́lá bá sọ ìyẹn ni pé ó mú dúkìá dúkìá ìyẹn ni kó mú dúkìá wa aláàfọ̀bì yìí tòun ti bó ṣe nífẹ̀ẹ́ sí ó fi pálá súnmọ́ ó fi fọ́bọ̀rú gan ó tún á fi fún àwọn aláìní àtàwọn ojú ọ̀nà ìyá rìnrìn àjò àtàwọn ẹni tí wọ́n ń béèrè bákan náà agbẹ́rẹ́gbẹ́rún ìṣẹ̀rí àti wọn ọ lọ bẹ́ẹ̀ ó ti pé yóò ó ṣe kẹ̀kẹ́ ó sì yẹ sí kẹ̀kẹ́ léèwọ̀ nítorí dọ́lọ́ ṣùgbọ́n tó fi tiwa onítúmọ̀ náà ni pé káńtẹ̀ǹkẹ́ tá a ti fẹ̀ síbi ìtẹ̀lítọ́ lọ́wọ́ bá nínú kẹtẹ yẹn ti ká nífẹ̀ẹ́ dúkìá ọlọ́run kúkúrú yẹn àwọn ẹni rẹ wáyé sọ̀rọ̀ ṣe é mú sọ àwọn aláhọ́bẹ̀ ẹ̀ bisikira wáyà ti rọ wà á sí rọ. ويسيرا وأخيرا ẹ̀rí àwọn ẹni rẹ ọlọ́run yìí wọ́n wípé yóò fún ẹ̀mí dábìrì wọ̀yọ̀ká fún ẹ̀rọ jáde sọ́rọ̀ owó sàmìrọ̀ wọ̀yọ̀ká ìmúlẹ̀ sọ̀hárà aláhùnsì yìí bìsìkìnà wọ́yà sí ìbọn wọ́n àti ọlọ́run ìyàwó ẹni rẹ. fífi àwọn ẹni dáadáa ẹnlẹ̀lẹ̀ àìlọ́rọ̀ yẹ́sọ̀ àbúrò ẹ̀ka kánàbí sáájú àjà fúrọ̀ àwọn ẹni rí wọn bá gbogbo àhàgàwé káfíńà wọn tí wọn ti rò pọ̀ mọ́. ayẹyẹ yẹ́sọ̀ àbúrò bí hàn ìbádùnlá ìfẹ́lẹ̀ rúfẹ́. sọ ìpamọ́ ẹ̀rọ ọlọ́wọ́ bá wọn máa mú yòókà jírú náà ha tẹ̀kùtìyà tí wọ́n bá fa agbára wọn lọ́wọ́. ọlọ́wọ́ bá wá gbúrò ìwà wáyé káwọn ènìyàn ju fún ẹbí tẹ̀lé wọ́n á máa kú lè rí sẹ́ wọ́n yà ká fún ẹyọ mẹ́rin káàrẹ̀ ṣàrùhù mustaqira kọ́bí ẹ̀ka kẹ́sìrù lẹ́wọ̀n mílẹ̀ ìgbàdà ìjọsìn ni wọ́n kú lè rí sẹ́ wọ́n fi fáyà ọjọ́ kan kí lábúrò ẹ̀ máa lé koko ọlọ́run tó wá fún ni jẹ lórí bọ́ǹsẹ̀ nífẹ̀ẹ́ àbí oṣù ẹnìyẹn nífẹ̀ẹ́ gbogbo ẹrẹ lè tú bisikíìrẹ wá pálá ìdí yẹn ohun tó nífẹ̀ẹ́ wá wọ́n yẹ tí mo wá fọ́gbọ̀ orúkọ ní ohun tó nífẹ̀ẹ́ wá àti àtẹ fún wa gbé wọ́n á gbé ìfẹ́ wọn ló fẹ́ wọ́n kọ́ lẹ́wà akẹ́kọ̀ọ́ yìí lórí lọ́lọ́run ọ̀yọ̀ pé lónìí alẹ́ tiwa àwọn àlẹ́ kan kùtà ti fẹ́ a máa jù ú lẹ̀ nípa àtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ ọba sùhánà ṣùgbọ́n tó lànà tiwọ́ wọ́n lè mú kẹ̀kẹ́ tó ṣe lẹ́wọ̀ nítorí tọ́lọ́wọ́ ọba sùhánà ìbámu kejì. lè mọ̀ sàkọ́ jẹ́ mọ̀ síyá kùsì rọ́ọ̀dì ọ̀rọ̀ tó ti ṣáájú nípa ìdésí ọ̀rọ̀ padà fáwọn ọkùnrin yó. àti àjọ kẹfù tí wọ́n dín nípa bọ̀sí ìyànnẹ́bí láì àyíṣà aláìsọ́làdùn sàlám. àti ìṣàlàyé ẹ̀ ló bá sọ pé kẹmùzáyàfà òun ni pàǹdà sísàlàyé àrọ́dà ìwé tí wọ́n lọ bẹ́ẹ̀ tó lálẹ́ àbí òtítọ́ àtàbọ̀ dájú nípa alámọ̀rin àyíṣà tìyá rẹ̀. bó lọ́lọ́run ṣe dá àtẹ́lẹ̀ yín sáfẹ́ lágbára rẹ̀. bó lọ́lọ́run ṣe dá àtẹ́lẹ̀ yín sáfẹ́ lùgbòfẹ́ rẹ̀. àti bí bó lọ́lọ́run bá ti gbé àtẹ́lẹ̀ yín sádìde lọ́sọ́dọ̀ ọmọ ìsirahìl kó máa pè wọ́n lọ síbi ìsúná ọba ẹlẹ́dàá nìkan sọ̀rọ̀ àfihàn ala yahudi ọ̀báhàwùn ọ̀báhàwùn lọ. ẹ àdì kọ́ kọ́ bẹ̀rẹ̀ ọtí sí ọ̀rọ̀ pa ọtí sí ọ̀rọ̀ padà bá wọn yahudi kọ́lọ́ kọ́ bá wọn lójú jẹ́. wàbẹ̀yánu ananásọ̀kọ alẹ́bí ankaru kó àmú wọ̀jà wá zàwú. àti láti lè ṣàlàyé bí anẹ́f pípa ìdájọ́ rẹ̀ tí wọ́n ṣàtakò wíwáyé rẹ̀ àti sí ẹ̀tọ́ rẹ̀ pé gbogbo ẹ̀ náà lọ́sẹ̀ rẹ̀. فإن الله تعالى قد نشر في كتابه التوراة أن أن نوح عليه السلام لما خرج من السفينة ولي الله سبحانه وتعالى قلت مو التوراة وأنتم تراوا يا التوراة ما جابوا لا إله nígbà tẹ́bi ló wà alẹ́ sọláàtọ̀ sàlám nígbà tó jáde náà kò ojú omi. àbáṣà ẹ ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ fàdébí inú wàhálì sọ́láàdùn sàlám gbogbo àwọn dábàá lẹ̀ yẹ́yẹ́ gbogbo ẹrẹ ti ń bẹ lórílẹ̀ ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ fún kíkó máa jẹ́ mbẹ́. مبعد هذا حرم إسرائيل على نفسه لحمان لقمان الإبلي. lẹ́yìn ìgbà yẹn ní Israel yẹn Yaqub alayhi salatu wa salam.

ahụke di naewe ahụ cọtụla ezidodị ọrọ ya odịalaekele ọlụọọmaa na bodo aara otu yi ta padomi adamos ara so nazụ ụtara a ikpị aghụbere ọmaa ụrire ịgbanye ọ ẹ̀tọ́ ni tẹ́lẹ̀ kọ́ wa padà dé wọ̀. وكان أتسري أتسري على الزوجة على الزوجة مباحة في شريعة إبراهيم عليه tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ atasawu ya alazawuja الزوجة مباحة kí èèyàn fa irú fún yàwó ìwòtọ́ sẹ̀tọ̀ ní tẹ́lẹ̀ lílo ìṣẹ̀lẹ̀ àtẹ́bí Ibrahim àdéṣọláṣọ sẹ́lá. ọ̀pọ̀lọpọ̀ kò aláwọ̀ Ibrahim fi hàájà rọ lámùnà tàṣà rọ̀ bíyà alásàrọ̀. wọ́n dàbí bí Ibrahim ṣe bẹ́ẹ̀ nípa Hajara nígbà tí Hajara ti jẹ́ kéde ọ̀ tó fi jẹ́ ẹrú fún Sárà. wọ́n lé lè padà di èèwọ̀ nínú àtàwọ̀rọ̀ nígbà padà yá. wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà ìgbẹ́ nìkan ti ṣerú ìbéèrè yìí tẹ́lẹ̀ ìgbẹ́ kí tẹ́lẹ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ náà ló ti rí tẹ́lẹ̀ ó ṣe yí pé káfíń àti méjì pọ̀ aláàbò àti ẹ̀yìn kẹtọ́ tó sẹ̀tọ́ rí tẹ́lẹ̀ alẹ́ fáǹsì méjì pọ̀ ẹgbẹ́ tẹ̀gbọ́dọ̀ àbúrò lóbìnrin ìyẹn lè fẹ́ ọkọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti àkókò ti

àfa wa ni bọ́rọ̀ ṣe rí bẹ́ẹ̀ nìyẹn ọ̀yà ajá sí pé ńtọ́lọ́ ń bá ṣe lófin fàdẹ́nì àyíṣà àlẹ́sọ̀làdù sàlám nípa pé kó ṣe àwọn kankan tó jẹ́ ìwà náà àtàwọn alẹ́tọ̀ sọ́yẹ́ ká jíyẹ rẹ̀ bàbá ọba ló ń lábí ẹsẹ̀ ní àwọn kí ló ṣe wọ́n tún wà wá rere rẹ̀ ṣèlú àwọn kankan fẹ́ tó jẹ́ lọ́tẹ́lẹ̀ tó padà di àràmù ẹ̀tọ́ bá yá pé kankan fẹ́ tó tó báyìí nígbà tá a tẹ́lẹ̀ ayé sáré alẹ́ sọlá tó sọlá wọ́n wá di kíni o ó di halal kí ni ṣe wọ́n bí wọ́n ní tẹ̀lé. balikadabu. balikadabu dúró de pé wọ́n fún ìdírọ́ wọ́n sì yá pa rẹ̀. فذلك ما بعث الله به محمد صلى الله عليه وسلم من الدين القوي من الدين القوي بين ودولو في صلى الله عليه وسلم nínú ẹsìn tó dúró déédéé àtòjú ọ̀nà tó dúró déédéé àti ẹsìn bàbá rẹ̀ Ibrahim kí lásán àwọn èèyàn tí wọ́n fi gbà yẹn náà dùn ẹ̀fẹ̀ yìí táwọn bá lọ tẹ́lẹ̀ náà làwọn máa bá lọ wọlọ́wọ́ sọ pé kúlò tó á káyà ẹ̀lá nígbà ní Israel. ọlọ́run ní gbogbo jẹ́yẹ́yẹ́ ẹ̀tọ́ ní í ṣe fún àwọn ọmọ Yakubu aleyhisalatu wasalam tẹ́lẹ̀ àyàfi wo tí Yakubu yẹ Israẹlu tọ́ba ti lé wọ̀ fúnra ara rẹ̀ bí irú ẹrẹ ràkúnbí àti wàrà ràkúnbí tó ti lé wọ̀ bí kọ́bílẹ̀ àtúndẹ́sẹ̀lẹ̀ tẹ̀wọ́rọ́ ṣáájú ṣáájú kí wọ́n ti rẹ̀ tó sọ àtàwọ́rọ́ kalẹ̀ lọ́rọ́ ti níbẹ̀ ọlọ́wọ́ alẹ́kọ̀ọ́ lè fà tù bí tàwọ̀rọ̀. ọlọ́run tẹ̀lé àtẹ́bí sọ fún ọ ibẹ̀ lọ gbé àtàwọ̀rọ̀ wa ìyẹn bá jẹ́mu láéláé ẹ lọ gbé wa bàtìlú ha ẹ̀ka tọ́lá yẹ kó olódodo di olódodo di yí fàyẹ̀tẹ̀ ha tẹ̀sí kọ̀tún bímọ kùlì náà wù tẹ bá lọ wọlé àtọrọ ewu ta sọ yìí ni ọ sọ pípé àníṣe ẹ̀tọ́ ni gbogbo jẹjẹ fún ọmọ ìsirahélu tẹ́lẹ̀ àyàfi ohun tí ìsirahélu tẹ́lẹ̀ wọ fúnra rẹ̀ ṣáájú ṣáájú kátó sọ àtọrọ kalẹ̀ yẹn ní wàtí ìfowópamọ́ tí ẹ bí ni bí ti ṣe máa ń rí nìyẹn ìkẹlẹ jẹ tọtẹlẹ kọ padà dé wọ kíláníta nígbà ọyẹ kágbà ẹ̀tọ́ ni kéèyàn fẹ́ sí kọrin yóò tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà ká tẹ́bi wá ti dé sallallahu alaihi wasallam ó ti ṣe kéde ó ti dè wọ̀ ìsìláàmù lèyìn ó ṣe láyé ṣe ìsìláàmù èyàn ṣàgbákò torí bẹ́ẹ̀ kó lè bá tún bí tàwọ́rọ́ ti fàtìlò ha. alẹ́ lọ gbé àtàwọ́rọ́ wá kẹ́kẹ́ tọ́ba yẹn pé lódodo ni yí àtọ̀rọ̀ máa sọ wọ́n sọ yẹn lọ́wọ́ sí ọmọ ní fúdàrọ̀ aláláhi ní kẹ́sìmá. ọlọ́run ti ẹni yóò tọ́ba dáadáa pa arọ́gbọ́lọ́ o lẹ́yìn eléyìí ọwọ́ àlọ́ pa arọ́gbọ́lọ́ o àwòlẹ́ nígbà ọgbọ́n sọ̀lì bóòtù alábòsí ni wọ́n. ayé faman kadaba ala Allah wa jẹ́ àyẹ̀wò sọ̀rọ̀ aláwọ̀ sọ̀tà wa tamasuka ìtàwọ́rọ́ọ̀tì dáhìmọ̀ tamasuka ìtàwọ́rọ́ọ̀tì dáhìmọ̀. wọ́n ti túbọ̀ rẹ̀ ní ẹni ọba parọ́ bọ́ lọ́wọ́ tọ́wá lọ pàpẹ́ mọ́ra arọ́ ẹgbẹ́ ọjọ́ sátọ̀dé ọjọ́ ìsinmi ni fọlọ́wọ́ nígbà tọ́lọ́wọ́ ti sẹ́fúnjọ́ mẹ́fà ọwọ́ ọlọ́run dẹ̀ láti dáfẹ́rẹ́ àdìlẹ̀ ìjọ mẹ́fà ọ̀bọ̀n ọ̀bọ̀n sísàdẹ̀ mi lọ hóm kọ́lá kọ̀rẹ́ wa tèmi pa wà gbọ̀ pa gòsì mi. ẹni ọba parọ́ tó lọ́wọ́ tọ́lọ́ yìí pé ó ṣe sábùsù ló fi fáwọn fún sí mi gbogbo ìpọ́ ọlọ́run dẹ̀ sí mi bẹ̀ ọlọ́run dẹ̀ sí ló fi fáwọn pé àtàwọn ọ̀rọ̀ nìkan ìjìlù tó wá tó sọ fáwọn kẹkẹ tó àtà ọ̀rọ̀ tó jẹ ìwọ tẹ́lẹ̀ di halal àwọn ọgbọdọ gbọ tó tọ òkpa ọlọwọlọ àti ẹni tí lọ sọ wípé adàwù lẹm yẹwò àtúndàbí yẹn àkà ọkpa ọlọwọlọ fọlọwọ ọgbà débi fi dìde tí ọba àgbègbè lọ síbi tọlọwọ àìláwì ìdí àrẹ àti ẹni lẹ́yìn ọdọ àtàlẹyìn wípé àà. aláwọ̀ ọ̀gá tó ti wá nígbà táwọn àdébí ọlọ́run yẹn ti lọ́wọ́ ti lọ di àdébí tó wá ń ta lókun. lẹ́yìn gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ta sọ yìí pé kẹ́kẹ́ lè jálá àlítẹ́lẹ̀ tí ó dé ó sì lè jẹ́ ìwọ̀tẹ́lẹ̀ tí ó di àdáàlì. ẹ tó bá sọ yìí pé kọ́sá tẹ́tì kẹ́kẹ́ tí ó tún fẹ́ lọ síbi tọ́lọ́wọ́ ọba pẹ̀láwí tí àrẹ àròjàre lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sọ pé kò lè sọ ọ̀dà kan lọ́. ọlọ́wọ́ bá dé ìdàtẹ́bí sọ ìpè sọ̀dá kan lọ́ òdodo lọ́lọ́run sọ níbi ohun tó múro rẹ̀ wá. قل يا محمد صدق الله فيما أخبره فيه وفيما شرعه في القرآن حدث الله وبعضه لفي ودوس لوفي من القرآن فاتبعوا ملة إبراهيم حنيفا torí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé ìlànà ẹ̀sìn anabi ibrahim hanifa lẹ́ni tí ó fi òdodo bẹ́lẹ́gbẹ̀kẹ́ ìrọ́wá lọ́dún èyí ó rí ní àdójúkọ báyìí lẹ́nu tí ó fi lọ síbi tó dodo wa. ayé ìtẹ́bi ọ̀hún. ملة إبراهيم التي شرعها شرعها الله في القرآن على لسان محمد. yẹ́nì pé tẹ̀lé èyí tọ́lọ́ wọn bá ṣe lófin nínú àlùkò á lórí àwọn àdẹ́bí wa sallallahu alaihi wasallam. òun lòdodo tí ó ti yẹ méjì lú àmì fàǹfà. méjì ha òun náà sì di ojú ọ̀nà tó pé àdẹ́bí kí òfin yìí tó wa. wàlá àbúyá kò sì sí ànẹ́bí kan tó kú yìí tó lálàyé tó tún pé tó yìí wá gẹ́gẹ́ bá lọ́wọ́ bá iri na kò lè iná ìdá àtẹ́tù sọ pé dáadáa tiẹ̀ ni ọlọ́wọ́ ẹlẹ́dàá mi lọ́tọ́ mi sójú ọ̀nà tó dúró déédéé. قياما دينا قياما دينا قياما ملة إبراهيم حنيفا ẹsùn déédéé tọ́jẹ́ ìlànà ẹ̀sìn anábì ibrahim èyí tó fi síbi òtítọ́ bàbá ọ̀kẹ́ arẹ́bí náà ló ń ṣèlérí kí kò sínú ọ̀sẹ̀ bọ́ àti bá lọ́wọ́ bá sọ pé kùmà ọ̀háìnà ilayka an tattabi' millata Ibrahima hanifa. lẹ́yìn sàyà wa ṣe ìbísí àtọ̀dọ̀ wọn lọ́wọ́ bá àṣẹ fúnra àtẹ́bí arẹ́sẹ̀ yọ sí ẹ gbígbé kọ tẹ̀lé ìlànà ẹ̀sán nẹ́bí Ibrahim lẹ́ni tí ó fi síbi òtítọ́ tọ́lá nẹ́bí Ibrahim nìyí kò sínú àwọn ọ̀sẹ́bọ̀ báyìí afẹ́sọ fún ayélujára àlìkà àbáṣu káábà awálùbẹ́yì tí ń lù làkọ́kọ́ lé wòdí àlílẹ̀ ìbádàtì tí wọ́n gbé kalẹ̀ fún ìjọsìn ọlọ́ọ̀bá ní ìlẹ̀ awúwàlà báyìí tẹ òun ọdẹ alẹ́ náà sí lálàbí bíi màkàtà mọ̀ bá ọ̀gá ọ̀gbọ̀n lélẹ̀ àlàbí. Ee. ọlọ́wọ́ bá wù wá nínú wípé ìnà àwọn alábáyé tẹ òwò ní àlè náà àkọ́kọ́ ilé tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fáwọn èèyàn gbogbo èèyàn ni ẹ kí wọ́n lè máa lọ síjọ́sìn bẹ́ẹ̀ kí wọ́n sì lè máa síjọ́sìn ẹlẹ́rẹ̀ ìfẹ́rẹ́ síjọ́sìn tí wọ́n máa lọ sí níbẹ̀ wọ́n máa lọ yíká rẹ̀ wọ́n máa kírun lẹ́ni tí wọ́n kọjú dà wọ́n tún máa lọ tẹ̀sí káàpù nínú ẹ̀ irú tí rọ̀mọ̀gán ta bá kó láti inú mẹ́ta wọ́n máa lọ sílẹ̀ láti lọ tẹ̀sí káàpù òun ti ìtakú sílẹ̀ ọlọ́run ọba fúnjọ́sìn láti lè máa fi wá làyè látọ̀lọ́fárí ọ̀rọ̀. Lailatul Qadri yìí ní mẹ́wàá tó kẹ́yìn ní Ramadan Lailatul Qadri tó ṣe yí pé khairun min alfi shahr ó lóore ju ìjọsìn téèyàn ṣe fún ẹgbẹ̀rún oṣù tí ọ̀pá sóru yẹn bẹ̀ lọ. ilé yìí òun là kọ́kọ́ tó gbé kalẹ̀ fúnjọ sí táwọn èèyàn lè lọ sí ìkara ró sínú ẹ̀ nílẹ̀wọ̀ àgbẹ̀yìn rọ̀bọ̀dọ́ọ̀ láti lọ sí ẹ̀sìnká. ọlọ́run bá wá ní àdé àkọ́kọ́ lé tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn. ilé yẹn náà fi òun lọ́wọ́ àdé bá kíá òun là ń pè ní kàábà tó ṣe yí pé anabi ibrahim aleyhi salatu wa salam òun ló kọ́. الذي يزعم كل من طائفتي النصارى واليهود أنهما على دينه ومنهجه. إبراهيم عليه الصلاة والسلام làwọn ikọ̀ méjèèjì àwọn ọkùnrin yóò àti júù ni wọ́n sọ pé orí ẹ̀sìn rẹ̀ làwọn wà orí ìlànà rẹ̀ làwọn wà. ẹ ní kékeré ni wọn. wọn ò sì lọ bẹ léríwò tó lọ sí hajj bẹ́ẹ̀ èyí tá nẹbi ìfọ̀rọ̀ yìí kú kọ dípò bẹ́ẹ̀ Jerusalem wọn lọ wọn lọ fi ilé tó kọ àti amúlì láàyè làwọn fi dáníkà pé kọ́lọ̀ lọ pa aláṣẹ pé kó kọ́lé yẹ káwọn yẹn máa lọ sí lọ́wọ́ bẹ́ẹ̀. tó sì tún ké sí gbogbo àwọn èèyàn pé kí wọ́n máa lọ bẹ́ẹ̀ wò fún ìjọsìn fún ọlọ́bẹ̀. wọ́n lọ́wọ́ sọ wípé adé àkọ́kọ́ ilé tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn lè lọ ní ibi bẹ́kíà òun ní bẹ ní bẹ́kíà ló máa rà ká. ìyẹn ni pé a ilé yẹn kalẹ̀ ní فهدى للعالمين fọ́ọ̀sì tó máa jẹ́ ìbàdàn بقى àgbáńlá إيه وقد روى الإمام أحمد عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أول. أي الإمام أحمد رحمه الله تعالى لا تدع أبي ذر رضي الله تعالى عنه قل ما تنقيم بين وجهة الله ayé ma sèré mọ́sálásí wò wọ́n di àfihàn ọ̀gbìn ọ̀wẹ́l fún ikú wọn ni wọ́n kọ́ gbé sórí lẹ̀ mọ́sálásí wò ni wọ́n di ànábì léèrè bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam wa dáhùn pé al-masjid al mọ́sálásí ọlọ́wọ́ bá dé wọ̀ èyí tó wà ní mẹ́kà yẹn rẹ̀. afahàn abdulzar rọ̀jẹ̀ lọ́jọ́ láti olùkọ́ tó wá béèrè pé wò tún ni lẹ́yìn ìgbà yẹn. àlùmọ́sáàsì tó tún kàn ọ̀hún náà ni wọ́n máa ń ti bẹ ní Jerusalem ní kúndùn. wọ́n ti wá tún di àtẹ́bí léèrè sallallahu alayhi wa sallam wípé gbèdéke àkókò wo pàtó ti ń láàrin mọ́sálásí méjèèjì mọ́sálásí mọ́kà yẹn àti mọ́sálásí ẹ Kudus kí ni gbèdéke àkókò tí ń bẹ láàrin méjèèjì. wọ́n náà tó sọ́lá sọ pé ogójì ọdún ti bẹ láàrin wọn. ó sì máa ń tún béèrè yìí pé èwo tó ni. báyìí wọn là ń sọ sọláwá dá òfin mi yòówù tí irun bá fi bá ẹ tí irun bẹ ọkùnrin ha masjid gbogbo ẹ náà mọ́sálásí ẹrí mọ́sálásí gbogbo àwọn àyè yòókù náà kí ló fà á fi pè é tí fi pè é ní àti fáwọn orúkọ wo ni mọkìá ni tọ́lọ̀ sọ pé làlàbí bí bàkà yẹn ni pé alákọ̀ọ́kọ́ ilé ìjọsìn tí wọ́n gbé lẹ̀ fáwọn èèyàn làlàbí bí bàkà yẹn lèyí tó wà ní bàkà yẹn bàkà wọ́n lọ jẹ́ kí ni o ìdí àtúmọ̀ ìbàkà nínú orúkọ bàkà òun náà ní kí o bàkà bó ti gbajúmọ̀. àfihàn sùnì àìsàn ìyá tìlẹ̀ dàrí lẹ́nà tẹ̀bùkù àná ẹ̀kọ́jú lùmọ́tì. zọlámọ́tì. zọlámọ́tì wàlìjàmbá àbírọ̀. wọ́n ní ìtumọ̀ bákìá yẹn ni wípé ọrùn àwọn alábòsí a máa yẹpẹrẹ ìmà yẹpẹrẹ ọrùn alábòsí àtàwọn ajẹ́nípa ayé ni tí wọ́n bá débẹ̀ wọ́n yẹ pẹ́rẹ́. àwọn bí sọ pé ìtumọ̀ rẹ̀ tẹ̀ túbọ̀ yẹn. wọ́n láwọn yẹn máa ń gbẹ kú sun níbẹ̀ ilé yóò sunkún sọ wọn ní oṣù gbáà ni wọ́n ti ń pè ní bàjẹ́. wọ́n là sọ pé yẹn tàbá kú lẹ̀ yẹn sọ pé wọ́n máa kú bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n máa ń pọ̀ èdè funfun fún làwọn èèyàn máa ń rìn súnmọ́ mẹ́kà nìyẹn. wọ́n lè kọ́ sí mẹ́kà ń jẹ́ pọ̀ o. ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn ọmọ wọn lè bí ọdún láwọn òkú ọdún múra ọ̀dà o. ibi ọ̀yà sọ àwọn ikọ̀ tí mẹ́kà ń jẹ́ wọ́n lè sọ iye tí wọ́n ní tí wọ́n nìkan sọ. mẹ́kà àárá ń pè ní mẹ́kà wọ́n ń pè ní mẹ́kà wọ́n tún pè ní alibẹ́tù làásìkì. والبيت الحرام قد بين البيت الحرام والبلد الحميد أظن لو أن صادق البلد الحميد والمأمون أولا وأظن بني مأمون والمأمون وأم رحم أولا وأظن بني أم رحم أولا وأظن بني أم القرى أولا وأظن بني الصلاة أولا وأظن بني العرش على وزن بدر òun náà wọ́n tún pè ní kọ́ọ̀dì. wọ́n pè ní kọ́ọ̀dì lè ànàhà tó ọ̀nkìrú mìíràn dúró nítorí pé máa ń segin ni o ó máa ń fọ ìyàmọ́ kó lọ ẹ̀sẹ̀ ni wọ́n fi ń pè ní kọ́ọ̀dì nínú ikọ̀ tí máa jà ń jẹ lọ́wọ́. òun náà wọ́n tún pè ní àlùmọ̀kọ̀ dáka wọ́n tún pè ní nẹ́ẹ̀sà obìnrin pẹ̀lú pé ní báàsà nẹ́ẹ̀sà òun náà ń pè ní ikọ̀ ni òun náà ní anẹ́sáàsà òun ní ráàsù òun ní káwùsà òun ló ń pè ní bálídà òun tún ní bíníà òun náà ní káàdà ẹni pé ọlọ́wọ́ ni bí àyà báyìí náà.

àyàtú bàyìnàtù àwọn ìtọ́ka tó fojú rẹ̀ yìí pé anabi ibrahim lọ́kọ́ àtikọ́ lọ́wọ́ bá ẹ̀ ó pàtàkì ẹ̀ inú àmì tẹ́ẹ̀rí ńbẹ ńbẹ ńbẹ pé mọ̀kọ́mù ibrahim ńbẹ ńbẹ ńbi tí ibrahim sí ńgbà tó fi ń kọ́ ó rí pa ẹsẹ̀ náà fi kíláàsì kó. الذي لما ارتفع جناها جناه سعان به على رسل قواعد منه والجدران pẹ̀lú ńgbà tí lè ga tán sàánà bí ó gbé àpáta kan ó wá sí lẹ́yìn pẹ̀lú ẹ̀yìn ẹni wípé ó lo àpáta kan hàn láti lè kọ́lé yẹn ka gogoro tó kiri yẹn ó fi ka yẹn ni kó gorí rẹ̀ ó ń dúró sórí kíní àpáta yẹn. ọmọ rẹ̀ ismail sì ń gbé òkúta fún. وقد كان ملتصق بجدار بجدار البيت حتى أخره عمر بن الخطاب رضي الله عنه في إمارته إلى ناحية الشرق الشرق بحيث يتمكن ọ̀tọ̀wáàbù yìí. ẹ̀rí mọ̀kọ́mù Ibrahim tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó ti ara kábà ní. kó tó padà di pé àfáwọn ọ̀rẹ́ àwọn ni wọ́n padà kó lára kó fi lè rọrùn láti máa di yẹn lọ́wọ́. ولا يشوشون على يشوشون على المصلين عنده بعد الطواف sódà tí àwọn èèyàn dídé kí ni wọn ò ní máa ti sọ́ọ̀bù ara wọn ò ní ti sọ́ọ̀bù ẹni tó bá ń kírun lẹ́yìn ìtọ́wà. tọ́lọ́kọ̀ọ́ ọba àlejò láti pa wá láti pé bí mọ̀kọ́ mi bọ̀rọ̀ yìí yẹ kí yẹ kírun bẹ́ẹ̀. ọlọ́dún wà sẹ́kí tó bí mọ̀kọ́ mi Ibrahim musalla ìyẹn ní ibi ẹ̀kírun ní mọ̀kọ́ mi Ibrahim.

irun yẹn ló ń pè ní sọláàtù tawaf láka méjì péré téèyàn bá ti parí tawaf tán bẹ́ẹ̀ kó rí ilé rẹ̀ lẹ́ẹ̀mejì ìyẹn wà múlẹ̀ fi lára ká méjì yẹn wá máa bí máa ń kí láka àtàlùfájìrì rẹ̀ fátíà ìbíra kala ọkọ kúlẹ̀ ọ̀lùkàfíró fátíà ìbíra kala ẹ̀kejì kúrọ̀ lọ́wọ́ káṣà ló nìyẹn mi dé wọn kàn lè kó gba àwọn àdó àrẹ sínú sájídà àti tàṣàfù torí tí wọn bẹ ti sálámọ pẹrẹ wọn lè ọdìdè tí wọn ní ọba fẹjẹ gbẹmí wọ́n yẹ ti yẹjú lọ́wọ́ máa ń yí pápákọ̀ torí bí tó wà ní àwọn míì náà fẹ́ẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ẹ́ wà mẹ́. lóòótọ́ kì í ṣe dandan kó ṣe pé pẹ̀lú sàyẹn náà fi láàyè yóò wò lè yẹ kí ló bá pọ̀ jù. irú ẹni tó bá lọ fún ọmọ ọmọ rọmọdọ́ ìsọwọ́ tó lò bá fi ń pọ̀ gan àwọn ní ọ̀fẹ́ sọ fún pọ̀jà sùkú hajj gan lọ bí tó lò bá ń pọ̀ dé lówó ti pọ̀ tó àwọn èèyàn ti lọ òní lórí ayé ní ìdí mọ̀jọ̀ kọ̀ọ̀kan bá rẹ̀ wà mọ́jú gan ẹ̀dẹ̀ náà lọ kí ni ọba alóhùn ṣe láwọn ti di gbogbo ìpáyé kékeré wáyé èèyàn lé lọ bí tẹ́mi ọba alẹ̀ tí ò ní sí wàhálà láti ẹ̀tọ́ lọ sí sí lọ́wọ́. só ni mọ̀kọ́ mi bọ̀rọ̀ yìí wọ́n láwọn àǹfààní ti ti wá tí ò ní ìdí ká dá padà wọ́n. في آيات بينات مقام إبراهيم ومن هنا مقام إبراهيم والمشعر أتوا يجوز أبا مجاهد قل أسعوا قدميه في المقام آيات بينات والله فما تجمع ما تجمع مولي ipa ẹsẹ̀ anabi ibrahim alayisalaatu wasalaam wàá rí báyìí tó jí kòtòkòtòkò báyìí iye kẹ ẹsẹ̀ àtijọ́ yìí kọ́ bá kó mbẹ áyà ni tọ́ka tó fojú ẹ̀ gíláàsì wọn kù sí tí wọn bá fẹjú mọ dáadáa tí wọn bá pọ̀ ní o wọn kọ má hẹrẹ ní mọ kọọrì ó jí kòtòkòtòkò dáadáa báyìí hẹrẹ báyìí ni wọn ti gbẹgbẹ alátọ̀dọ̀ wọn bọ̀ fún ọ̀dọ̀ aziz àti hasan ti kọ̀tà àti sudan mọ̀kọ́tìl mọ̀lùfìyàn àjàmùsọ̀lẹ̀ ìlú kọ̀sínà làníyà rẹ̀ wọn ni wọn mọ̀ tí wọn ibrahim fi sáà kárí ẹ̀rọ ọ̀sìn alákọ̀ọ́dà báyìí àfihà wáyọ̀rọ̀ náà ayẹlẹ̀. ó ní ibi dágbébi Ibrahim tẹ̀ mọ́lẹ̀ kódà rotba ó tutù ní subhanallah ọbẹ̀ ti fa nẹ̀gẹ̀ ni. ìgbà yẹn tẹ̀ tún pẹ́ o ìyá àwùjọ níbi ìdánkan rí ìyá yẹn tó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ sáré ìwà ìwò ti kọ̀ bó tó sẹ̀ kọ́ rí wọn níbi sáré ìwà ìwò tó sẹ̀ mọ́lẹ̀ báyìí níbi orí àpáta yẹn báyìí ó ti kọ́dọ̀ òtútù ni ẹ̀ ti fi yẹn tẹ̀ gbẹ́sẹ̀ kó àlẹ́ àkọ́jà bẹ́ẹ̀ lórí ìdìrísẹ̀ rẹ̀ lẹ́sùn ṣe ibi àwọn bàtà tó kọ́ lé ọyọ bàtà lẹ́sẹ̀ ẹ rí àpẹẹrẹ ẹ ọmọdé kà yẹ ó sì yẹ ń bẹ kòtòkòtò pẹ̀lú àgbà yẹn títí dì sùn. lábẹ́ ayá yìí alḥaram maqama amri ẹ rí aláàbò yẹn ààyè fàyàbalẹ̀. lọ́wọ́ wọn nígbà táwọn afáwọn àti wọn lọ sí kúmúra ní báyálé sí àmì ìtàn wọ́n sá kó bí ẹ̀mí jẹ́ wọ́n sáré pé ìgbà yẹn ti tún sọ̀rọ̀ bọ́lọ́ báwo ṣe ń gbòòrì tó èrò sàtú ìyá palẹ̀ kí ló dé gbọ́dọ̀ kan tó balẹ̀ bọ́lá yẹn ti bí ilé lọ. alḥaram haram yẹn o ọkọ ọmọ náà ayé fàyàbalẹ̀. olùlọ́wọ́ sọ pé ọ̀mọ́ ń dákàlà ọlọ́run bá ní alẹ́ bí yóò tó bá wọnú rẹ̀ ó ti dẹ́nu ìfọ̀kànbalẹ̀ ni ya yẹn ní bẹ́ẹ̀ tó wọnú haramu mẹ́kà sí alikaayi ẹni tí báyà tó bá wọnú ẹ̀ yóò ti fọ̀kànbalẹ̀ bí kú lè sùn nínú gbogbo ohun tí jẹ́la bò. ó lè ní ìgbésè gbàtà nẹ́bí sẹ́ẹ̀ dé yìí o látàtí jọ́ kí islam tó dé gẹ̀ẹ́ nípa yà bá lé ẹ̀wọ̀n bá wọ ọ̀dà fòtòrò kódà ẹni ọba ti palapala tó wọ ọbẹ wọn ní lára jáde ní kì pé bẹ́ẹ̀ ni ó ti jìyà orí ẹ ẹni ọba wọ ọbẹ kọkẹ bá lẹni. wọ́n ti gbé àfa alhassan al-basri bí wọ́n ti sọ. ويدخل الحرم فيلقاه ابن المقتول ẹ̀rí afáwọn alhassan al-basri àtàwọn nínú àwọn olùkọ́ wọ́n lè yọ ẹnì tó sì pa àyàn báyìí yọba wọn ló harọ wọn lọ ọmọ ẹni tó ń pa kí wọ́n rí báyìí tó dá kò ní tí ó fi jáde yóò sì rí ẹni pé ọmọ ọmọ yẹn ọmọ òun àbúrò. ọlọ́wọ́ ọba àdékẹ́ lálùkà wà lámì àrà ó anájà àná haramá àmìlá wáyé tàfà táfùn náà sùnmí àwọn ènìyàn. ṣé wọ́n wá rí ni bíbí àwa la ti ní àmì náà àyè ìfọkànbalẹ̀ pé gbogbo àwọn ọdún kò sì yí ká. bíi kí ẹyẹ àká ní ṣe máa gbóró báyìí tí ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yẹ tí wọ́n ń bẹ̀ gara o arabu wa dá wa ṣe fi òun kẹwàá pẹ̀lú fọkàn báyìí ṣé wo òwò yẹn ni. òun lọ́wọ́ ọba ti sọ ní sọ́ọ̀tù kùrẹ́ẹ̀ wípé fàlẹ́ àbójú rọ́gbà hàlà láyé. torí bẹ́ẹ̀ kí wọ́n yá máa fi ẹlẹ́dàá tó nílé yìí yẹn kàá èyí tó ti pé máa ń fún ọjọ́ nú ebi ó sì máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ ń lò fáyà. وحتى إنه من جملة تحريمها حرمة اجتياز صيدها. wọ́n ló dé bẹ́ẹ̀ o débi wípé ìjẹ́ ìwọ̀ ìjọ́wọ́ rẹ̀ àlèpàyẹ́ bẹ́ẹ̀ kódà àti gbọ́dọ̀ dẹ́dẹ́ mẹ́ ní aráàmù kọ́ dẹ́dẹ́ mẹ́. ọwọ́ àrí ọ̀yà kan lọ́ọ́ pa ní aráàmù ni wọ́n bá gbẹ̀ ní aráàmù ọ̀ka kì í ṣe ní mọ́sáàsì nìkan la gbà lérò. ìmùdí ń jẹ́ mọ́tà yẹn ló ládé arabu yẹn gẹ́gẹ́ ọkùnrin bọ̀rọ̀ dẹ́dẹ́ rẹ́fẹ̀ gẹ́gẹ́ ọ̀yà lọ́nà tó di lu nǹkan yìí àbẹ́gbọ̀n rí ọgbọ̀rọ̀ dẹ́dẹ́ rẹ́fẹ̀. kódà ọgbọ̀rọ̀ lé lé rẹ̀ ọgbọ̀rọ̀ lé lé rẹ̀ ó fi lẹ̀. aya orí mo ti mẹ́mẹ́ kí èèyàn gbọ́dọ̀ lọ́jà èyí ni wọ́n sọ pé ìwọ́n fẹ́ gbo efirin ó gbo efirin mú ee lọ wọ́n ti ń gbóògùn ọ̀lọ́ lò wọ́n gbọ́dọ̀ sí gẹ́gẹ́ bí àwọn àhàdìsì ṣe rí làtàwọn àbẹ́rù àwọn orípa tó pọ̀ látọ̀dọ̀ pípọ̀ náà àwọn sàhábà tó yẹ kó àwọn àhàdìsì táwí mọ̀rùfún bẹ́ẹ̀ mọ̀rùfún bẹ́ẹ̀ mọ̀rùfún ní àti tó jẹ́ mọ̀kúkú mọ̀kúkú lè tó ní wọ́n parí sọ́dọ̀ àwọn sàbí pé wọ́n wà nídìí ẹgbàdùn rẹ̀ nínú àtúwá nínú àwọn sọ̀kì háyé ìyẹn kíra àbùkọ́rẹ́ àti mùsùlùmí gbólóhùn eléyìí jẹ́ tìmọ̀ mùsùlùmí látọ̀dọ̀ sọlá ní abá sọ̀rọ̀ jẹ́lọ́ ọ̀tàlá ní rúbọ̀. bọ́lú ìjà lọ́wọ́ ọba sọ níjọ́ tí ọmọ kàdí ilẹ̀ Islam. bọ́lá ń sọ̀sọ́ lásán pé nígbà tí wọ́n kàdí ilẹ̀ Islam yìí ẹ̀yin tẹ́ wàá mọ́ká ẹ má tún ẹgbẹ́ ìsìn ní àjò wá sí mọ̀dínà mọ́ o. wọ́n yá kí n jihadu wọn níjà ṣùgbọ́n ìjagun sẹ́sì ń bẹ̀ o. ẹni tí o bá dẹ̀sí lè lọ aláníyẹ rẹ̀. torí bẹ́ẹ̀ gbogbo ìgbà yóò tó bá ti pè é pé àsìkò ogun tó ẹ jáde wá tó kú ọ. wọ́n lọ́jọ́ tí mọ́kàdínlẹ̀ yàrá sọ̀sọ́lá ń sọ báyìí إن هذا البلد حرمه الله يوم يوم خلق السماوات والأرض. هذا دليل لي يا مكاي ọlọ́wọ́ bá ṣe é léwọ̀ ó ṣe é láyé ọ̀wọ̀ pé àgbọ̀dọ̀ kókó wọ̀bẹ̀ àgbọ̀dọ̀ pààyẹ́ ńbẹ̀ bí yẹn bá wọ̀bẹ̀ ọjọ́ ní ìfàyàbalẹ̀ ìlú yìí ọlọ́run ṣe é léwọ̀ láti tẹ̀jẹ́ àti láti kókó wọ̀bẹ̀ láti jọ́ tọ́lọ́run ti dá gbogbo sẹ́mi àtìlẹ̀. فهو حرام بحرمة الله إلى يوم القيامة àyẹ̀wò ní ọwọ́ sí ní ewọ́ gẹ́rì pẹ̀lú ọwọ́ tọ́lọ́wọ́ bá fi wọ̀ ọwọ́ yìí dẹ́sí máa wà lára ẹni jọ́bi ìdàlù kẹ́yà rẹ̀. àdébí sallallahu alaihi wasallam ó ní àdínkù lẹ́tọ̀ọ́ fẹ́ ti kẹ́ni sáájú èmi ànẹ́bí láti kójà wọ lọ́kìá yìí. èmi gẹ́gẹ́ alára tọ́lọ́wọ́ yóò dá fún pé kójà wọ bẹ́ẹ̀ yìí. wákàtí kan lọ́sẹ̀ náà lọ́wọ́ fún mi. Fọwọ́ bí ṣùrùmọ́tì láìla yóò lè fi àmà. Lẹ́yìn wákàtí kan yẹn bá ti padà sí ìwọ rẹ̀ padà. Ìwọ ni náà ní jíjọ́ fi dàlù kí àgbọ̀rọ̀ wọ bẹ̀. Àkọ́kọ́ ẹ̀gún ti ń bẹ́ẹ̀ ẹ̀gún yìí bàbá ti yẹn sùn ká ìyẹn gbọ́dọ̀ gé. Ẹrẹ tó ṣe jẹ bí àgbọ̀nrín àtọ̀yà ẹ̀yẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ rẹ̀. lé bá ti wí. yòlè takọtù. ṣé nǹkan tí yẹn máa ń he àgbẹ̀dọ̀ he o nǹkan ni mọ̀ ha gbó ẹlòmí ọ̀nà ò ha gbó ẹlòmí máa ń lọ he owó lé olé yóò lọ fi wé ẹlòmí ló dé ẹlòmí yàrá rẹ ló dé wá yín bẹ́ẹ̀ àfẹnidé ọba náà ló ló lè he. kọ́lá koríko títù ẹ̀ tútù ti mẹ́mẹ́ yẹn ọgbọ́dọ̀ gé. Abbas wa ni anabi kẹtọ lọ koríko títù tẹ lẹ́yìn ọgbọ́dọ̀ gé yìí ẹ jẹ́ ayọ̀ ogún mẹ́ o. anabi ti ka fi fi pé ẹ lálẹ́ ẹ kẹ́ọ̀ àfiwé márùgbó ń sẹ́yà. márùgbó ń sẹ́yà àfiwé bẹ́ẹ̀ ni ewé olóòórùn àdídùn ni. lọ́dọ̀ tiwọn. wọ́n ní torí pé ewé márùnkún sẹ́yìn nìkan yìí wọ́n lè yóò ti yí wọ́n máa ń lò fún lé. wọ́n sì máa ń lò fún mi. irú wọ́n lò nígbà tí a bá ọmọ kan ọ̀rẹ́ yẹn tí wọ́n jáde láyé. wọ́n bá sọ bọ̀ wọ́n orí wọ́n tún ẹsẹ̀ yọta yókùtọ yọta ọfì ìsìkèrò fún wọn bá lo márùkún sẹyẹ márùkún sẹyọ la lè fi tó rọrùn ẹ kù wọn fi yẹn náà márùkún sẹyẹ wò làwọn á ní lọ́dọ̀ ọjà márùkún sẹyọ yẹ ìtumọ̀ rẹ pé tárúgbó bá gbóòórùn rẹ báyìí ọba jẹyẹ láì ṣe kéde ọ láì rọ bẹ́ẹ̀ ìtumọ̀ wọn pè ní márùkún sẹyẹ ẹrí. ولما والله للمسلم ايضا عن ابي شريح العدوي adu báyìí láti fi àyè ìbéèrè lẹ àyà yìí náà láti tún gbé wàhálà láti ní ọ̀la inṣàlá rahman. Aleykum salaam. ẹni yẹn wà ní lára ti wọ́lú rẹ̀ tí ó fi jáde kọ́ba ti wá jáde wọn àforíjìyà rẹ̀ àforíjìyà rẹ̀ alẹ́ nìkan tó pààyà kọ́tù sí ọba lọ sí rọ̀mọ́ kàrọ̀ ní à aláàbò yẹn fẹ́ lẹ́sẹ̀ ní ẹ pa ọ ní mọlọbọdé kàtì ẹwà nìyẹn jẹ ẹsà sọdíẹsì ẹsà kálukú sálá ní ọba wákàtí dé Ọlọ́run ní kó lò yẹn wákàtí kẹyà ẹtọ wa wù ọ̀daràn tó wọ bẹ wọn á ní lára wọn bá ní lára tọ́ba jókòó mi tọ́ba ní lára yẹn ni ọ ó jókòó mi tọ́ba yá di tọ́ba sẹ́kẹ̀ mẹ́ẹ̀ ẹ̀dígẹ́ wọ́n tún bọ́ bẹ́ẹ̀ wọ́n tún lé. ọwọ́ tí wọ́n á jáde sí ìyá orí rẹ̀ ha tán sí ẹ̀. hada maaleykum salaam. ẹ̀ẹ́ àṣùbà àwọn yòókù rí bẹ́ẹ̀ o àṣùbà a pé kó wọlé torí gbà pé yẹn kẹ̀bí wọlé. ẹ̀ẹ́ ìwọlé gbà rẹ̀. alukata. lọ́dún ha ọbẹ̀ èyí ló kéré jù ní méjì gẹ́gẹ́ bó ti wà nù hadith àti ìfúnrẹ́rọ́ tó ní ọ̀ ayò mi ọ̀rẹ́ mi ọ̀wọ́ ọ̀sán sọ́lé àwọn nǹkan mẹ́ta fún mi wọ́n ní kí n máa kí wítìrì kí n tó sùn kí n sì máa ṣe kí ni o kí n máa gbà àwọn ẹjọ́ mẹ́ta ní oṣù kan ó kéré ọ̀pọ̀ kí n sì máa kí wákà méjì láti kò yálẹ̀ dà ọwọ́ akọ̀jù mẹ́jọ ìṣá ọ̀wọ́ ìyẹn ìrọ̀dùn hàn.

tọ́ba wà láyé kó tó má dá wàhálà alẹ́ lọ́jọ́ wọn pa ọ́ ti sílẹ̀ yàtọ̀ ẹni tó bá ti sílẹ̀ kù mùsùlùmí dẹ̀ ni mímọ́ ni ẹ̀kẹ́ dì ní ó dẹ̀ ti gba jìyà rẹ̀ ní ọlọ́run ti torí jì ṣá wa. sọlọ́mù sọlá ń sọ ń pa ẹni tí wọ́n lẹ̀ ló kò sí lọ. wípé ẹni tí ń ṣe ìyànìmọ́tì tí ń ṣerú sí ẹrú yìí táwọn tọ́tọ́ ọmọ mi ta yẹn. bẹ́sẹ̀ yẹn ti le tó tó sọ̀wọ́ tuntun bẹ́ẹ̀ ni tó ṣe kéde ojú ọ̀lẹ̀ ló kò pa bẹ́ẹ̀ tí ọ̀lẹ̀ ló kò pa gan yanni ìyẹn ni pé tuntun bá rẹ̀ ọ̀fọ̀rọ̀ ẹ̀sẹ̀ yẹn kẹ́ wọ́n láfẹ̀rẹ̀ ìyẹn ni pé bísí tuntun bá yẹn tó ṣe kéde o tó lágbára tó lágbára dé àwọn sọlá ṣe tó sọ gbà wọn fẹ́ máa ẹni wọ́n lẹ̀ ló kò pa tó fẹ́ máa tó sọ wọn ah kódà bí ẹni méje tó bá tọrọ àforíjì fún ọlọ́run lè gbà wọn kò ọgbọ́n bí rẹ̀ ẹsẹ̀ àwọn kọ́sọ̀mù ọkà ìlànà. Sáré. yẹn lè stọọpù láti fi jàmbá ó ti yẹn sì kó omi kó stọọpù kó wà padà bàbá lọ ṣùgbọ́n bíbí bá ń kọ́ kò lè bí àbùkátà oúnjẹ rẹ̀ àpájù lọ hadith ọ̀kan ibi ìlà kúndì mọ́ àṣà ká fáfdà òbí yìí kọ́bùlà àǹtúnṣọ́ lòlùmọ́ ọ̀rọ̀ ìbà tí wọ́n bá gbóúnjẹ alẹ́ ní ẹ̀yìn ti jẹun yẹn kó tó di pé wá ti kéré ọ kó tó di pé ẹ̀sìn mọ́tárì ọ̀rọ̀ ti rẹ̀ ó lè jẹun wọ́n ti rí pé ẹ̀mí rẹ̀ ò ní kó wọ́n máa jà sí pé oúnjẹ lọ́ba lọ rẹ́ sígbà tó bá lọ kẹwàá ọ̀rọ̀ ti rí ọ̀rẹ́ ń tọ́ Ah. àbọ̀ ní bẹ́ẹ̀. ọwọ́ wa lọ́wọ́ àwọ̀ kò sí lọ́wọ́ wọn ìta bá sọ pé wọ́n bọ́ sí iṣẹ́ àwọn. náà wàá lọ sọ́wọ́. ah bẹ́ẹ̀ ni wọ́n ti dáko síta irú àwọn darí ó wù fún rẹ̀ ẹ fi lẹ̀lẹ̀ ó wù fún rẹ̀ tí wọ́n ti ta kó wa ẹ̀wà kókó àkọ́kọ́ ilẹ̀ wọn yọ ọ̀dàdì lẹ́rù sọ̀rọ̀ ni ha ìgbà rẹ̀ ọ̀dà kúrúgbì ọkọ̀ ìyáni lọ́dọ̀ ìgbẹ́ gbogbo kẹ́lí ẹ̀ máa ní ìdè ọba bẹ́ẹ̀ ẹ̀ lágbàdo ìfọ̀ ìmọ̀ náà ti darí gbogbo èso náà máa ní ìfẹ́ fún ọ̀dì ìdákọ̀ọ́dúnṣà ìgbìdá àpáta nípa ó lẹ́rẹ́ máa dá sílẹ̀ rẹ̀ àwọn ọ̀sẹ̀jọ́ máa ń fi pẹ́ kí ilé ẹ̀kọ́ ní kẹ̀kẹ́ àwọn ọ̀sẹ̀jọ́ máa ń fi ni wọ́n bá dáko tí wọ́n láwọn ọ̀nà ẹ̀mí ní sàmù òní jẹ́lẹ̀ náà. Aleykum salaam. Ẹ̀hẹ́ ẹ̀dẹ̀ wọ́n lé ẹni lọ́jọ́ ìsàlẹ̀ òyìnbó lè lọ fún àìsí mọ́sálásí ẹ̀ lọ àwọn àjùlọ yorùbá tó bá di mẹ́wàá gbẹ̀yìn Ramadan tó o bá lọ sí Mẹ́kà o lè lọ Mẹ́dínà àbí kọ́ lọ sí Jerusalem pẹ̀lú àlùkò kan tó gbé látúnṣàdùn rìhàn ilá ilá aláṣàdùn mọ̀kájìdà àyè ti gbàdàgbọ́ lọ ti ká àgbọ̀kọ́lá mẹ́ta àkọ́kọ́ bẹ́ẹ̀ olùbọ́sálásí ọlọ́wọ́ bá bẹ̀ wọ́n Mẹ́kà ìkejì olùbọ́sálásí àtẹ́bí ìkẹta àwọn olùbọ́sálásí àkọ́sọ́ ìyẹn Jerusalem mọ́sálásí òun náà lásán yẹn mẹ́tẹ̀ẹ̀ta náà nìyẹn mọ́kà mẹ́dínà àti ti Jerusalem. alisa àwọn olùmọ̀ tó sọ bẹ́ẹ̀ sọ fi ṣe nàrà àgbàdo ọ̀sọ̀ọ̀wọ̀ ọ̀dàhálà ṣùgbọ́n atúndín náà àwọn àbá àti ọkọ̀ pé tọ́mọ́lá ti jẹ́ mọ́tà ti jùmọ̀ sọ ìgbàláyè yàrá àwọn àbá yàrá wọn nímọ̀ ní orí àlámọ̀ yẹn ọ̀bọ̀ tiẹ̀ débi pé wọ́n túbọ̀ ọ̀rọ̀ mọ́tà ẹni ọba ti mọ́sálásí mi lọ́yàtọ̀ sí mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọgbọ́dọ̀ rẹ tó rú ládá sí káwọn ẹni tó ti mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta máa rí ọgbọ́dọ̀ rẹ sí ẹ̀kọ́ lọ́wọ́ àlà ìyẹn ó jẹ́ nǹkan táwọn olùkọ́ tí wọ́n sọ mọ́ra wọn lọ́wọ́ sọ bẹ́ẹ̀ mọ́sálásí wọn àwọn òṣèré mẹ́fẹ́ mọ́sálásí ti náà wà ayé làwọn sọ́ọ̀tì pẹ́pẹ́ láwọn tẹ́lẹ̀ ọ̀sìn èkéde wọn máa ń sì tẹ̀ lọ. wọ́n ti já lẹ́nu yẹn sọ́dà tó bá kù fẹ́jú ga sóòrùn máa fi wọ̀. ààyè ọ̀kẹ́rẹ́ ni àá kí ló dé àá ọlọ́run ló mú wá ní ẹ̀sùn lọ́fàá náà <laughs> ọlọ́run ló mú wá ọlọ́run ló mú nǹkan àlejò yẹn wá kéde gbogbo ọba la alùpàdà tó lọ wá sí. àwọn afọwọ́ sọ pé lìtàmọ́ mi lò dàbà á wọ́n máa sọ pé asalaamu aleykum wa rahmatulah káwé wọ́n sọ pé asalaamu aleykum wa rahmatulah káwé òun ló fi jáde pé ìtẹ̀lé yẹn pé pérépéré ìwọ́n tẹ́ ẹ bá fẹ́ ní sùúrù rè ajá pé kò péré kálukú ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ rẹ̀ àtọ́kùn òní wo orílẹ̀-èdè lónìí ọ sọ pé sàbá ti lè wí tẹ́lẹ̀ eléga onírò ṣùgbọ́n tàbọ̀ mi lè sàbá ẹgbẹ́ mi ṣètò náà lálàmọ̀ ọ̀ṣunmọ̀kùnlọ́ ṣètò náà lálàmọ̀ ọ̀ṣunmọ̀kùnlọ́ wọ́n ti ṣàlàyé pé ajá ti pé tẹ̀lé yẹn pé pérépéré dáadáa ni wọ́n sọ pé asalaamualeykum wa rahmatulah wọ́n lè wí tẹ́lẹ̀. السلام عليكم ورحمة الله وعلى وجهه هو الذي جمعته ẹsàlàyé ẹkọ fi jẹ wa dada ẹsàlàyé ẹkọ fi jẹ dada. ẹ wọ́n yà mí dé sílẹ̀ yé mi wò bẹ́ẹ̀. ókè wọ́n lọ sọ asalaamu aleykum tó kó tún kò ní ìbéèrè aláì láàrín oṣù lẹ́mí bá kírun fún báyìí ẹ ò ni ló bá wòye mi mi wa rahmatulah ọkọ. asalaamu alaykum wa rahmatulah ṣùgbọ́n tó rẹ̀ ló lè sálámù yà wọ́n lè jẹ́ asalaamu alaykum wa rahmatulah yìí wọ́n bá rọ̀ gáàtú ọ̀kan nìyẹn asalaamu alaykum wa rahmatulah sórí pé wíwọ́n bára ká tó sí kejì lọ́rọ̀ bọ́dí rẹ̀ wọ́n tó lè sọ pé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum ó bu dáadáa àbí kọ́ sọ pé asalaamu aleykum wa rahmatulah èyí tó tún wà wọlé asalaamu aleykum ó di bẹ́ẹ̀ ó pè pátá lórí hadith tó gbádùn ó di bẹ́ẹ̀ èyí táwọn bàbá bá ń ṣe lẹ́nu ó sálámù kẹ́ asalaamu bàbá kẹ́ ń asalaamu aleykum wọ́n ti kú sí ilé ọjà àgbà àti ọmọdéláṣí ọjà. àwọn ti kú sí wọ́n fẹ́ sáláwọ̀ ẹ̀ jálẹ̀ dáadáa wọ́n sọ wọ́n ti mú lójú wọn. àwọn ètò kan á sì nù. bóòlù ẹ ti mọ̀

èèyàn <laughs> ti kàrá yìí ẹtì níbi ṣéèkù ṣẹṣẹ wọn fi àtàǹpàpọ̀ níbi kárí gbogbo ẹ lọlẹkọ aláìsàn mi bá kírun kan báyìí wọn fẹẹ lè máa lẹ lókùúta ẹlòmíràn ti ráyè wọn lọ rẹ ìkẹ́ńbẹ́ ẹlòmíràn lè máa lẹ lókùúta. <laughs> Ah! káyọ̀rẹ́ wọ́n mú ìka àtàwọn àpẹẹrẹ àti oṣù di sàárì ẹ̀ láì ó fi kọ́ odó ẹ̀fìrì wọ́n wá sí láì wọ́n máa lò wọ́n máa lò wọ́n máa lò tọ́ bá ti níbi àṣẹ́dọ̀ ọlọ́ọ̀lá ìlọ́lá ní àtàyà yẹn wọ́n lẹ̀ rò rẹ̀ wọ́n lè bọ́ kèdè wọ́n kírun kẹ́ǹtì nítorí pásítọ̀ náà lè mẹ́ka onígbà bí yẹn bá ti tẹ́tọ̀ ṣàkóso kódà bẹ́ẹ̀ yóò tàtàyà lábẹ́rẹ́ sí abẹ́rẹ́ kódà àṣàdùn allah ilaha illallah yóò tẹ̀lé àbí lè mọ́wọ́ fẹ́ sàdó àjùmọ̀ ìka yìí. bọ́lbọ́ sílẹ̀ tọ́ba ti sẹ́ àtàkìyà sọ̀lélá ọ̀sọ̀làwà ọ̀gbọ̀nyìnà sàlámù alàdàbí ọ̀rọ̀hàmàtúlá ọ̀tẹ́lí mọ́tẹ́kà sàlámù alágídọ́rí alàdàbí kẹ́kẹ́ àlékà ọ̀. rìn àdé ti gbádùn wípé nígbà tá nàbí wà láyé asàlámù àlékà gbọ́dọ̀ òbí fún asàlámù alàdàbí òun làá máa ń wí àdé sùn lálàáfíà wá lórí ẹ̀ dáadáa. tíra àti oríṣi ìyá tó yá àwọn àṣàbàbò mi lọ́wọ́ púpọ̀ jù bàbá lọ wo tíra ẹ̀ẹ́dẹ̀wájú ìdík ìsìtà wàá tẹ̀ nínú ẹ̀ pọ̀lọ́pọ̀ tí ó sì fi àfáwà àfúláwọ̀ ní mẹ̀lẹ́dẹ́rì wàá tẹ̀ nínú ẹ̀ ó kó àdìsí wọn ti sọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ àdìsí gbádùn wa lórí ẹ̀ dáadáa. السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين صلاة الله أشهد الله أدعو لك sọ̀bọ́dé rẹ̀ ọba tó wá parí rẹ̀ lọ́fẹ́ wí aláwọ̀ sọ́jà aláwọ̀ ẹlòmíì tún ṣe o kódà nínú àwọn olùmọ̀tò wọn kó rí bu ni ìyẹn sọ láti ìbọ̀ ìlíyà aláwọ̀ sọ́jà aláwọ̀ Muhammad wàlá alẹ́ Muhammad kàmá sọ́lẹ̀ ìtàlá Ibrahim wàlá alẹ́ Ibrahim ìnẹ́ka hamidu majid mákàtà kú ká o. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد tọ́ba wí náà ló lọ́wọ́ ìdí àwọn ọmọ jahannam ọmọ àti kábílẹ̀ ọ̀ àti. ẹ wo sọ ìjẹ́rìí òun nígbà tẹ́ bá débi ìtàṣàgùdù gẹ́gẹ́ ẹ̀ẹ́dẹ̀ sọdí ẹ wà máa bì níbi àwọn yòókù èyí sì ṣeré kí ti kó tó bá wọ́n ti dá bẹ́ẹ̀ ní béèrè dọ̀là ń ṣá. ẹ̀hẹ́ wọ́n ti bẹ́ẹ̀ lè ṣe kejì kó fi tùkú kù báyìí irọ́ ìyá ọ̀tẹ̀ ìyá ọ̀rọ̀ àgbélé kiri ìka yóò sì sùpọ̀ dáadáa ó gbé lórí orúkú béèrè dọ̀là ń ṣá.